Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أطيف الله سبحانه وتعالى الله باتي أدوقف òní ọba tí ó ṣe ní ọ̀rọ̀ fún wa láti tún pàdé ní àṣálẹ́ bẹ́ẹ̀ tí ó fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ àti abẹ́lọ́hùn eléyìí tí a ṣe ní alẹ́ yìí kọlọ́ọ̀bá ní ìjọsìn wa kó sì ṣe ní òkúnfà orí fún wa nílé ayé àti ní ọjọ́ gbẹ́gbẹ́ alùkìyàmá yawma tubla sarair ọjọ́ tí gbogbo kọ̀ọ̀kan máa tú síta ọjọ́ tó ṣe wípé gbogbo ta ṣe ní kọ̀ọ̀kan pátápátá yá àwọn ọlọ́run bá wa sọ aṣeṣún náà wa kó gbogbo ẹ̀ ọjọ ọjọ́ tí ó ti kọ̀kọ̀ pé kí ní ìkọ̀kọ̀ ló ti ṣe kò sí ní ọjọ́ gbogbo ilé ìtaṣe ní kọ̀kọ̀ àti ìta ń gbàgbà gbogbo ẹ̀ ní ọjọ́ tí ń sọ yìí bá kó fi wá ṣe kún wa gẹ́gẹ́ bí nǹkan tí a ti ń ní ọ̀sẹ̀ tó ti pẹ́ díẹ̀ òun náà ni mahabbatullahi subhanahu wa ta'ala ìfẹ́ ọlọ́run ọba kọ́lọ́ máa ṣe nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ìfẹ́ ọlọ́run kí ni àsìbáàbù àwọn tí máa jẹ́ sábàbí kọ́lọ́ ọba nífẹ̀ẹ́ ni àlùjáríbá bákan náà àwọn wo ni ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kọ́lọ́ ọba kó máa ṣe ni àti nífẹ̀ẹ́ kọ́lọ́ka wa mọ́ àwọn tí ọlọ́run nífẹ̀ẹ́ torí a ti rí àǹfààní oríṣiríṣi tó wà fún àwọn tí ọlọ́run bá bá nífẹ̀ẹ́ sí tí a lè kà fún wa lóríṣiríṣi làwa náà fi rí wípé ó ṣe pàtàkì kí a nífẹ̀ẹ́ ọlọ́run ó sì ṣe pàtàkì kí ọlọ́run bá nífẹ̀ẹ́ wa kọ́lọ́kọ́ máa ṣànífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́kọ́ ṣe kò ń gbé dáadáa eré tí a fẹ́ sọ fún wa lélẹ̀ òun náà ni wípé nínú àwọn tí ọlọ́ọ̀bà ní kí ọlá lè pẹ̀lú alìmọ̀tẹ̀dì òun náà lè sọ́nà ti rọ̀súlẹ̀ láàrí sallallahu alayhi wa àwọn tí ọlọ́wọ́ ní fẹ́ sí dáadáa alìmọ̀tẹ̀dì òun náà lè sọ́nà ti rọ̀súlẹ̀ láàrí àwọn tí wọ́n sallallahu alayhi wa sallam ẹni tó bá ti tẹ̀lé sọ́lọ́ àlọ́rí tó ti tẹ̀lọ́lọ́ man ata'a ar-rasul faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé ó tẹ̀lé yóò kí ń sọ̀rọ̀ pẹ̀lú rúra ilẹ̀ yóò gbogbo ọlọ́ọ̀bá ló ní kó wù ìwẹ̀ tó bá tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam ó ti tẹ̀lé ọlọ́run kọlọ̀ọ̀bá kó jọ ó yẹ kó rọrùn fún wa láti lè máa tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam sọ fún wa ó ní òfin òfin tó ní Qur'an wà ní ìsìláhù ó ní wọ́n fún mi ní àlùkùrán àti tó dàbí àlùkùrán ipò tí Kùránì wà ipò náà ni Sunnah tó bá fẹsẹ̀ nílẹ̀ wà kò sí yàtọ̀ láàrin kí ẹ Kùránì ló wí hadith ló wí àti tí Kùránì wí àti tí hadith wí ìdájọ́ kan náà ló wà fún méjèèjì tí hadith bá ti fẹsẹ̀ nílẹ̀ òun tó lè mẹ́jọ́ wá lórí hadith òun náà ni tí a bá rí pé kò fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n tó bá ti fẹsẹ̀ nílẹ̀ lórí nǹkan tó ń tọ́ka sí ẹ òjòkó làámẹ́ ìbíní agbọ́dọ̀ fi ṣiṣẹ́ tó bá jẹ́ kó béèrè pé ká fi ṣiṣẹ́ tó bá béèrè pé ká pa nǹkan sí agbọ́dọ̀ pa nǹkan yẹn sí ilé ìṣe pàtàkì fún wa wọ́n máa àtàkùnmọ̀ rọ̀súùlù fàkọ̀dó wọ́n máa náà hákùn mẹ́rinwó pàtàkì ọlọ́run ní bí ọ̀sùlù bá fún yí fàkọ̀dó ẹgbàmú وما نهاكم عنه فانتهوا ìdí ọdún bá kọ́ fún ẹjì lọ sí kátẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yọ nílé wà lórí ànábì sallallahu alaihi wasallam ó ní taraktu fikum amrayn lan tadillu ba'di in tamassaktum bihima ní gbogbo ìgbà tẹ́ bá ti tẹ̀lé àwọn nǹkan yìí nígbà tí ìgbà sí láyé mọ́ olùkìtàbùlọ́ síra ọlọ́wọ́ ọba wà sunnati àti súnlẹ̀ ìbí àdọ́bì sallallahu alaihi wasallam àdọ́bì sallallahu alaihi wasallam ó là ní sọ́nù tá bá ti ń tẹ̀lé tí ìrọ́ wá sọ wípé ó fẹ́ tẹ̀lé Qur'an òun ní tẹ̀lé súnnà máa tábà al irú ẹni bí òun tẹ̀lé Kùránì ọlọ́run ni wà zanna ilé ka zikirọ́ létúbá ìdínà dídá máa ló zira ilé yìí ọlọ́run ni ìwà lọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sálàm a ti sọ ìrántí kalẹ̀ fún ẹ létúbá ìdínà dídá kó bá lè ṣàlàyé ẹ̀ ènìyàn àsọ̀nàtò bàyá ló lè Kùránì sọ́nà tẹ́rí yẹn àlàyé kùránì ni bó lè yàn ti máa gbọ́rọ̀ tí ò ní gbálàyé lé lórí wọ́n wá sọ pé kí lórí omi ṣe oními gbọ́ yé ni àbó ló ti fẹ́ gbọ́ yé nígbà tó gbọ́rọ̀ tó gbálàyé wá lọ bá róúnjẹ wá ọmọdé gbowó lọ ló wá dé lórí ẹ̀bàdé ta ló rán ẹlẹ́bà ẹ̀ẹ́dẹ́gbọ́n ti máa rà kí lórí àdéjòkè rẹ̀ bàdé ṣèbí ń gbà tó ní wà lórí oúnjẹ wa kí ló yóò sọ ráìsì ni àbí sẹ́ẹ̀mù àrẹwà òdò gbáláyé òun ní ẹ eh, súnà ní súnà ní kò àtà ló sọ fún ẹ ipò tí kò máa ní wà ní súnà wà ipò tí kò máa ní wà ní súnà wà ó wà nínú kòrán àwọn ọ̀kan tó lọ bá ní ká ṣe tó jọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló wà ní súnà àwọn ọkọ̀ tí ó jẹ́ pàánàbì ló ní ká sí tó jọ́rọ̀ yàn ó wà nínú Al-Qur'an àwọn ọkọ̀ tí ọlọ́ọ̀bá ní ká ṣe tí ò kìí ṣe ọ̀rọ̀ yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti wà náà nínú súnà àwọn ọkọ̀ tó lọ́ọ̀bá ní ká ṣe tí ò kìí ṣe ọ̀rọ̀ yàn kò lẹ́nu mi tó bá fẹ́ sọ̀rọ̀ wálé ẹ ọlọ́ni pàǹkíṣọ́ lọ fẹ́ẹ̀rẹ̀ lẹ́kùn nílẹ̀ nìta ìmọ̀sílá wátúlá tàwàrùbá ọlọ́ni ẹ̀fẹ́ ìtẹ́bá fẹ́ tó yìí lóbìnrin ọlọ́ni ẹgbẹ̀rẹ̀ látòrí méjì ẹgbẹ̀rẹ̀ látòrí kónìjẹta kónìjẹrì ta ló fẹ́yàwó méjì mú wọn tàbí ó túmọ̀ sí pé tí ò fẹ́yàwó méjì ta bá sọ pé ogun tó wà lókùnrin lọ́rọ̀ yọ̀ ó túmọ̀ sí pé káfẹ́ yàwó méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin ọ̀rọ̀ yàn ṣọ́nà yàn ní jọmọ́ ṣọ́nà yàn kò ń ṣọ̀rọ̀ yàn ọlọ́kẹ́ kọ́kọ́ ẹ̀kọ́ ìdí wa ni pé orí wa bẹ̀ fún yàn oúnjẹ ló dáa fún ìdí o ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ rárẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú méjì nígbà ayé bá tún wà ẹ̀tọ́ di mẹ́ta ẹ̀tọ́ di mẹ́rin tẹ́ bá wá jọ ilẹ̀ tẹ́ẹ̀ níwà wọlé àbí ẹ̀fẹ́ yọkùnrin ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ tí ọ̀rọ̀ yọrí jọwọ́ téèyàn bá wá tu sí wípé sónà òun náà ni bí ó bá ti jẹ́ ọ̀rọ̀ yọ kùrán òun ni tó jẹ́ ọ̀rọ̀ yọ ṣé ọ̀rọ̀ yọ gbogbo tó wà ní kùrán ni kò kí ti gbogbo ẹ̀ ló jẹ́ ọ̀rọ̀ yọ bẹ́ẹ̀ náà ni sónà àwọn kọ̀ọ̀kan wà ní kùrán nínú sónà ọ̀rọ̀ yọ ni mọ́tírì bíi ta ìrákà mélòó ni mẹ́ta ayé àkùnrà wọn ló wà kò fi mẹ́ kí ló ṣàlàyé ẹ̀ hadith káàkiri mọ́gírìdì ní mẹ́ta sọ̀rọ̀ yan ní àbíkú náà náà jọ̀wọ́ ẹ dáhùn ọ̀rọ̀ yan ní kéèyàn kó wá fẹ́ kí mọ́gírìdì sí kó wá sí méjì kó ní mo ti kí méjì kọ́ ní kí ló dé èrí kó rákọ̀ ní káàkiri òní àìrí àdìsí ló ní káàkiri mẹ́ta kẹ́mi yẹ́ kírun ìrìjẹ ìfàsọ́lẹ̀ fàínáká lárùtùsọ̀lẹ̀ alìmọ̀sí ìsọ̀ láti ẹ̀tọ́ ọmọ tẹ́lájí tó kí òun yàmàyàmá tánà bí ní ó yá ìrìjẹ wàsọ́lẹ̀ lọ padà lọ kírò fàínáká lárùtùsọ̀lẹ̀ ẹ̀tọ́ bá kí rákà méjì fún mọ́bìnrin kí lábántọ́ fàínáká lárùtùsọ̀lẹ̀ ó kí kírò padà lọ kírò padà lọ kírò òfin kírò gbogbo àwọn nǹkan yìí ló yẹ pé èèyàn gbìyànjú láti rí wípa aṣọ a gbọ́dọ̀ gbàgbọ́ yóò tó jẹ́ sọ́nà ó ń bẹ́nu sọ́nà àwọn nǹkan tó jọ́rọ̀ yàn ó ń bẹ́nu sọ́nà àwọn èyí tí ò kì ṣe ọ̀rọ̀ yàn so èyí tó bá ti jẹ́ sọ́nà tó jọ́rọ̀ yàn wọn kì í ṣe wá bí ẹkún yàn wọn kì í tú yàn kó tó ṣe nífi fápẹrẹ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa asfala mina al-izar fàfìlà ó ní gbogbo aṣọ tá a bá wọ̀ lọ asfala mina al-ka'bayn mina al-izar fàfìlà tó bá ti kọjá kókó sí ọ̀rọ̀ yọ̀ káfí sílẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ kí a má jẹ́ kí aṣọ wa kọjá kókó sẹ̀yẹ kí ni ìdájọ́ ẹ̀ ọ̀rọ̀ yọ̀ ni kí kó má kọjá kókó sẹ̀ ṣáyà kò ráre ni àlọ́bì tó wọ́n bá lọ sọ́lá ní iná ní ìdájọ́ ẹ̀ tí ìyọba ṣe tún ọ̀rọ̀ lọ ni súnà àlọ́bì sọ̀rọ̀ mọ́ wà ní wọ̀sánà tó bá yìí lórúkọ àn òun ló ń ṣàlàyé àlùkò àn àlè gbàgbọ́ yé àlùkò àn àyàfi pẹ̀lú súnà àlè gbàgbọ́ yé àyàfi pẹ̀lú súnà àlọ́bì ní àlékún bí sùn lẹ́sì ó bẹ̀wọ̀ yí súnà rí وسنة الخلفاء الراشدين المهديين المهديين àwọn ẹni ìmọ̀nà àwọn ẹni ìmọ̀nà ta sọ́sọ́nà ó dọ̀wọ́ ikẹ̀ tẹ̀lé súnà tí wọn náà àgbò àìlẹ́yà bin nawajid ẹgbà súnà imú pẹ̀lú eyí ọgọ́rí àgbò àìlẹ́yà bin nawajid ẹgbà súnà mú pẹ̀lú eyí ọgọ́rí ẹ̀ wà kí fi tó nàìjírí tàbábẹ́kọ́ náà bá nífẹ̀ẹ́ wa gbogbo àwọn tí wọ́n bá ti tẹ̀lé tó náà náà bá nífẹ̀ẹ́ wọn ọlọ́ọ̀bá ní kóòlù ìdí àlọ́bí bá mi sọ fáwọn èèyàn èkó tó tẹ̀ ìbú náà lọ ha tó bá jẹ́ pé tòótọ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba fàtẹ̀bí òní ẹ mi àlọ́bí o ẹ mi fàtẹ̀bí òní ẹ tẹ̀lé mi mi yòṣùbílì kó mọ̀ lọ ọlọ́run bá máa nífẹ̀ẹ́ yìí kí ni májẹ̀ mọ́ kọ́lọ́ nílẹ̀ wa fàtẹ̀lẹ̀ òun ní ẹ̀tẹ̀lé mi sòtá bá ti tẹ̀lé àlọ́bí sọlọ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ eléyìí máa jẹ́ àǹfààní tó pọ̀ fún wa á jẹ́ kọ́lọ́ ọba àdéfẹ́ ọlá kó nífẹ̀ẹ́ wa kọ́lọ́ kó bá ṣe nífẹ̀ẹ́ wa ẹ̀rí anas ó ní annana fara min ashabi nabi sallallahu alaihi wasallam sa'alu azwaja صلى الله عليه وسلم على عمله في السر فقال بعده wọ́n fi ìyàwó àìṣà rọ̀bì ọ̀rọ̀ àní àbáwọn ìyàwó àlọ́bì sallallahu alaihi wasallam pé bóò ni irú iṣẹ́ wo làlọ́bì máa ń ṣe lọ ṣe mọ̀ àníyàn tó dáa ni ẹwà àwọn eléyìí o àwọn òpa súnnà ti borí wípé kí ni wọ́n kó rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ súnnà débi pé wọ́n tún wá ṣàṣejù bẹ́ẹ̀ ànábì tí wá sọ fún wọn pé kì í ṣara ni torí pé sọ́nà àlùwàsà fi yà ní ká dúró déédéé òun tọ́nà bá mú wá lófin kọjá àlàlé lórí aláàbò fẹ́ kò fẹ́ kí o dáadáa 100 ni mo máa ń yọ lórí mi ní sùn rárá á ojoojúmọ́ máa gbàwẹ̀ mi ní tí ṣàbánu bá ti dé máa gbà tí ọmọdún bá dé máa gbà ti wá ń gba ọmọdún lọ́jọ́ ọdún máa tún ti fi tún ṣàwáyé tẹ̀lé kí bá lè mo fẹ́ jẹ́ ní ọlọ́run àbẹ́rí nǹkan jọ mọ́ fàdé ìsàmì yìí yóò fi lẹ́yìn òun dáadáa máa yọ wá lẹ́yìn ó ní wọ́n lọ bèrè ń sí wàkánù nígbàtí wá kó gbogbo dánàbí ṣe ó wá kojú kiri ẹ̀dá dánàbí ṣe kankan tó yẹ tó ó ṣe ju gbogbo yẹn lọ àwọn bá wò pé dánàbí bá lè máa ṣe ṣúpẹ́ tó ṣe yẹn à àwọn atáṣe èèyàn lásán kí lọ́wọ́ sọ wọ́n ní wa kọfà kọ́lá bá rúhùn láàtàdáwájú lè sá ìkọ́ni wọ́n bá sọ pé mi mi ní fẹ́yàwó tèmi mi ní fẹ́yàwó ó lè lè túmọ̀ sí pé òun òbí súnmọ́ ìyàwó òun mọ́ wàkọ́lá bá àdúgbòm láàkúlù láhàm ìkéwìlé ni òjẹ́ ọmọ ń tèmi o wàkọ́lá bá àdúgbòm láàánàmọ̀ àlàfírọ́s èmi ò ní kù lórí bẹ́ẹ̀dì mọ́ jẹ́mẹ́ pé àwọn àṣejù yẹn kẹ́dùn ìbá ṣọ́ra ó máa ń ṣẹlẹ̀ gan ó ní òun ò ní kù lórí bẹ́ẹ̀dì mọ́ tó ìgbòlóbẹ́ bá sòfin orí ẹni orí ẹni ló fẹ́ máa sùn síjọ náà ẹlòmíà ní bẹ́ẹ̀dì alóhun ráyésá alóhun ní sun orí bẹ́ẹ̀dì tàbẹ́ tó fẹ́ máa sọ di ìwọ̀ fáwọn èèyàn àwọn nǹkan tọ́nà bá ṣe lẹ́tọ̀ọ́ fún ojú ọmọ ẹlòmí òun á wòṣùṣù á ní bó ṣe wà ní ni a mú wálé ayé tó bá ti fọ́ báyìí òwá wà lórí òwà pàtàgbẹ̀ òwà tó kó fi padà kí ló dé sá lójú ara ti ẹ̀ nígbà tó jẹ́ pé àlọ́bì ní nínú mọ́ àti ọmọ àìlú ayé àtàwọlẹ̀ fi tọ́nà bá bá tẹ ọlọ́run fẹ́ káwọn ọ̀nà máa rí lára o ẹ̀ láṣìírí mọ́tò tó náà rà káwọn ọlọ́dẹ̀ tí wá ṣàánú àbúyọ̀ àbábúyẹ̀ náà kọ̀ ní ọlọ́mà tó bí o kò bá fẹ́ tọ́lọ̀ wọ̀ lè ṣe o àwa tá àti ìwé kò yẹ káwa o ẹ máa fọ́ àyẹ́ ládùúgbò yìí afọ́ àmà ń tan ọkọ̀ lówó ọkọ̀ tó lọ sí àlejò lásán yìí olúwádẹ tó gbé bẹ́ńsà wá sádùúgbò láì tẹ́tẹ́ kò tá a bá jẹ̀bú

ẹja sáfàrà 5 eh, naira ó bá sàtẹ́fẹ́ naira ẹjọ́ 5,000 eh, yẹn 500,000 times 5 kilo jẹ́ náà èlò ẹjọ́ that is uh, eh, 2.5 million bí five point five naira lọ rí lórí ẹyọ kan ẹ̀ 2.5 2.5 kọ́kọ́ wọlé náà ah ó ṣe ṣe káàbù bá sọ̀mọ̀ lójọ́ ẹ̀ abẹ́ mọ́wọ́ ni bẹ́yọ̀ bá rówó ẹ̀ṣẹ̀kọ́ lọ mú yọ dúró ní ọjọ́wọ́ afáàlé ló wò pé jìgbọ̀gbọ̀ wọ́n ní kí ló dé àwọn kọ̀líkì ní banana island gbogbo wọn wà àwọn kọ̀líkì àbá ti gbàgbé àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan ẹ̀kọ́ ní rí mọ́ ni ó dára bàdánà ìlàjọ́ àmàlọ́bọ̀ bàdánà náà ààrẹ rí mọ̀jọ̀ mọ́ o tó jẹ owó nìyẹn kò sí ìpé ní o àfà àjókòó mọ́ṣáláṣí látàárọ̀ dálẹ̀ àfà àdàmà sí ilé ayé ìkò sí nǹkan kan bẹ́ẹ̀ ah! á ẹ̀ fọ́n ti fi wá ní banana island náà ẹ̀fẹ́ tí a lè gbà tí kò ní tí wá wá ta ìkọ́lọ̀ bá di àmọ̀ kọ́lọ̀ bá wa kókó lẹ̀ kò ní wá mọ̀ sí o láíláí à àwọn olówó yóò fi ra wọn ṣeré gbogbo àwọn àdúgbò wọn àìmọ̀ ìwọ́n jẹ́ láti tọ́ sí ìṣirí ìsìn èyí tó bá dẹ̀ ṣe báyìí social distance gidi gidigidi torí pé kiri nígbò bá wo gbogbo owó yẹ pé títí bá wà lọ lọ báyìí àìkú mi ò dá sí táwọn náà gbowó ní àdánwò ilé ayé nìyẹn tó nígbà míì ṣe ráwa lówó lọ́wọ́ a máa yẹ saturate piety ẹni tí ò lówó lọ́wọ́ ẹ̀yẹn máa lóhun ráyé sá ayé ò sá kí n fi ráyé sá ayé tí ò sí lọ́wọ́ náà tẹ́lẹ̀ tó gan ló ní tó tó wá lò ráyé sáyẹ àjẹyọ kan péré nínú mẹ́wàá mẹ́wàá iná ní tó bá ní ìmúròdé óyá nìka ìyá lèlè kò sí ìtò lè wọ̀ lọ́bẹ̀ lóòtú wá wọ̀ abẹ́rí nǹkan dáṣe pọ̀sìn ọjọ́ tó bá wá dé ọjọ́ tó bá dé èyí tó bá wọ̀ lèlè kò ní wọ̀ lọ́la mọ́ so ló fi jẹ́ wípé pọ́fàtì ó máa ń sọ̀rọ̀ ìdàkúdà téèyàn bá ń já láti dúró ẹ̀sìn ó ṣe ṣe kó jẹ́ sábà bí oṣù ló fà àsìkò tó yẹ kéèyàn ṣe ìyàwó tí ò bá ṣe ó lè sọ̀rọ̀ dídakúdà ó lè má jẹ́ oṣẹ́ sí dáadáa ó dẹ̀ lè máa ṣe láláṣe ìtù ẹwọ̀n àwọn tí wọ́n ń dà lóru káàkiri gba epo kó ara ẹlòmí kò fẹ́ yàwó ní gbèsè ayé ó wá ti rí pé à bá lọ sí oko kínní àwọn ají àwọn ọmọ kan gbé wọ́n sọ pé wọ́n wọn lẹ́rú ni wọ́n lè máa rí fàájí ṣe àwọn òkè ah, ọ̀láwà bẹ́ẹ̀ kò gúrówó fẹ́yàwó tẹ́lẹ̀ torí pé tẹ́yọ̀ bá níyàwó rí yan máa ń pé lọ́gọ̀rọ̀ ọgbà ẹni tó ti bímọ pápọ̀ máa fi ẹ̀mí ara ẹ̀ takata ni táwọn ah, àwọn ló fi jẹ́ pé tí ìjọba bá fẹ́ túnlé ayé ṣe tó fẹ́ túlù ṣe àwọn òṣòro yẹn gbọ́dọ̀ bá wọ̀nyàn mú kú bẹ̀ àwọn tí ti ń pa jẹ́ mẹ́fẹ́ tí ti ń pọ́ wára wọ̀nyàn kọ̀ọ̀kan ní oyẹ wá lọ kú sójú ọ̀nà náà à á ń sáré fò dìde pé kí láǹfààní ilé ayé ta wà ń bẹ̀ náà tẹ́lẹ̀ ẹ jẹ́ alọ́ kú ká lọ wà lùjọ́ náà jàre gbogbo àwọn tó ń pariwo ẹjẹ́ alọ́ kú ẹjẹ́ alọ́ kú ká lọ wà lùjọ́ náà ẹ jẹ́ káwọn náà gbádùn ilé ayé díẹ̀ kọ́kọ̀ sọ ilé ayé díẹ̀ wò ní ti dáadáa ní halal orí wọn ṣe kí ni apé yìí tí ò tí níyàwó nù ẹfẹ́ yàwó fún kọ́ máa pé òun náà lé àná àmọ́ ẹ̀fẹ́ ilé ayé ìbò dòdò ṣùgbọ́n nígbà tá àjẹ́ káwọn èèyàn tiẹ̀ tí èsì pé dáadáa wà lé ayé gbogbo àwọn ọmọ fúlàní ẹ̀sìnlẹ̀ kí ló ní sún wọn débi wàhálà ìyà òun pọ̀ fún ṣẹlẹ̀ rẹ̀ pé ẹjí àbájẹ ọjọ́ tí ó bá rí owó rédì tó máa fi wáyé lọ lẹ́bí rẹ̀ lórí tó jẹ́ pé pọ́ bá ti ti dà láàmú gan ọjọ́ tó ń lọ bá wá dé kan báyìí bò mọ́lẹ̀ pé a kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ ìrànlẹ́wọ́ tó ṣì pọ̀ àwa máa gbogbo àwọn great grandfather tó bàbá lágbájá obì lọ́lọ́ tàbí gbogbo wọn kò sí ní wọn owó tó dé òun náà sí kí ni tó ló fi jẹ́ pé kọ́lọ̀ ọba ṣàlùwà àwọn arákùnrin ìkọ́ni láyé tẹ́tẹ́ wọ́jú mi sáà èmi ò fẹ́ yàwó mọ́ tèmi kí mi náà tẹ́lẹ̀ àpọ́n àyíbẹ̀kọ́ ni kò mọ́ yí obìnrin tó rẹ̀ tó bá mọ́ yí obìnrin tí ó lè fi ìyàwó ṣeré kò lè fi ìyàwó ṣeré èyí ọjọ́ tẹ́lú mo ti fẹ́ yàwó báyìí kò dáná mọ́ nígbà yí àpọ́n sí ni oúnjẹ tó bá jóná ló máa ń jẹ torí ibi tó ti ń ṣe lọ́wọ́ ti gbàgbé sùn lọ ìyá gidi kọ́lọ́ wá fi yàjọ wa látàdá wájú nìta olówó ní fẹ́yàwó ọdún bí kò jẹ́ pé kò mọ̀ yí ẹ̀ kò mọ̀ yí ẹ̀ tẹ́lẹ̀ àlọ́bí sọ́rọ̀ máa lè sọ́lá ní fún bíbá ilé yá mo nífẹ̀ẹ́ ní àfíìf àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ wàjú ilá kọ́rọ̀ tó àìní fi sọ̀dá ìtútù ojú mi ti wà bíi ọrùn tí wọ́n bá sọ pé mi ò láìkí obìnrin àkó ṣe sónà lágbègbè bẹ̀rẹ̀ nìyẹn obìnrin ló bí ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yẹ oní sisters lóbìnrin gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ìyàwó ara àfi obìnrin náà ní pé kéèyàn máa káàánú wọn wọ́n máa sọ pé àwọn obìnrin ti pọ̀jú ta kílẹ̀ ní wá ń ṣe àyíbẹ̀kọ ni ẹ̀yìn náà ti gbìyànjú ṣìnà máa dínkù lẹ̀ táwọn ọba bẹ̀rẹ̀ sí fẹ́yàwó ẹ̀tọ́ oníkan tó fẹ́ méjì oní méjì gbìyànjú mẹ́ta oní mẹ́ta náà wo pé kó ń gbé ládé kó lè di chairman oní zero kó má dúró nínú tó lè máa jẹ́ káwọn oní zero náà máa fẹ́yàwó nígbà tó bá rí báwọn tó fẹ́ kọ̀ọ̀kan náà ṣe kí ni wọn dúró torí pẹ́lú mi tó yẹ kó fẹ́yàwó tó rí fẹ́yàwó ẹ̀yìn tẹ́sí nìkan ẹ̀rẹ̀ dẹ́rù bà wọ́n. àwọn òfin ti ní ìwé àti pé wàhálà sí ẹwà bẹ́ẹ̀ àbúlágbájá ló fẹ́ kan láti jọ ìrìn wọn múùfù síwájú ẹjẹ́ kéde náà ṣe slow díẹ̀ o gbogbo àwọn oníyàwó kọ̀ọ̀kan náà ṣe wá ló níyàwó méjì àwọn tó ti ní méjì kọ́nà bá aṣọ di mẹ́ta mọ́ ọlọ́wọ́ àwọn onímẹ́ta kọ́nà di ó di mẹ́rin àwọn tó ti wá ní mẹ́rin kọ́nà kówó wọn pọ̀ àríbẹ̀kọ́ kíyàn kan wá tún sọ pé àánà ìbò nìta èmi ní tí ó ti rírí àwọn bí ànọ́bì ló wà wò pé àá kó ló fi kárólé àà ah, nílá ọ̀ ní lè gúnlẹ̀ lè borí ní ìdánwò níwọ̀n nìkan ló ní àǹfààní ẹ̀ ànọ́bì nìyẹn òun nìkan ló láǹfààní àdìgbẹ́ ju mẹ́rin lọ ẹ̀yin ò lẹ́ni ẹ má tíra o ẹ má tíra yẹ kọ́ lọ́ọ́ tíra lónìí kọ̀ọ̀kan wájú mọ́ ìkejì ní anàlá akúlù láìmà èmi ò ní jẹran ta ló ṣe ẹran ní ìwọ̀ fún ẹ ẹ wo rìwáyà yóò táláwò kì í jẹran táwọn tọ́ bá ní kí ló dé àwọn nǹkan jẹran torí sí ara wọn béèyàn bá jẹran bọ wàhálà ni ló ṣe kí ni olódání tẹ́lú mi bá lọ́dọ̀ àwọn dókítọ̀ àwọn dókítọ̀ àgbọ̀n pé ìwọ bá mọ́ ẹnu mi wá sọ pé ẹran ni kí wọ́n bá jẹ so gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n láǹfààní so ìkọ́ ní ìbí tẹ́mi láàkúrú láhmà èmi ò jẹ́ ọmọ láti nílọ dábí pé ọmọ jẹ́ kéèyàn ní ọ̀rá lára téèyàn sọ́ra ní ọba ti sọ́ra kò nílè máa dìde mọ́ lóru wàkọ́lá màdúhùn láàrín àmà sí ìkọ́ gbogbo ọdẹ ìdíta ń tún sí ànábì òsùn mẹ́ta ọlọ́run kúl mọ̀lẹ́hàbọ̀ rọ̀zí ilẹ̀ sàwà ọlọ́run ilẹ̀ ànábì bá ń sọ fáwọn èèyàn pé talẹ́ni náà kò ń sọ di èèwọ̀ fáwọn èèyàn àwọn nǹkan ọ̀ṣọ́ ọlọ́run ọba tọ́lọ́ ọba ti pèsè kalẹ̀ fáwọn èèyàn nílé ayé fẹ́ ká gbádùn ilé ayé tá bá ní wàkúlù wàṣìmọ́kù wà ní àtùsìrífù ọlọ́run ẹ ẹjẹ ẹmu ẹmá kọjá àlà àwọn kọ́kọ́ ju àkọ́lọ́ ní ká jẹ àwọn kọ́kọ́ wọ́n ní ká má jẹ ìtọ́nà ní ká jẹ jẹ ká jẹ èyí tó ní a má jẹ ká má jẹ kí ni ká má jẹ ká sì má kọjá àlà torí pé ọlọ́run bá lè jẹ ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń kọjá àlà olówó òdíje kí ni òun ò ní sùn lórí bẹ́ẹ̀dì mọ́tò ìtumọ̀ ẹ̀ ó lè lóun ráyé sá káwa ráyé sá orí pápúlà ló ní sùn orí àwọn kìíní ẹni ló ń sùn èmi ò sùn lórí bẹ́ẹ̀dì mọ́ kódà mi ìtú ní pé aṣọ sílẹ̀ lẹ́gọ́ ti bá fẹ́ sùn ẹ ẹ̀yìn àfẹ́ ti bá ní ayé jẹ́ gbogbo mọ́ṣáláṣí ẹ̀dí wá ẹgbẹ́ táìsì sílẹ̀ sínú mọ́ṣáláṣí lẹ́yìn táìsì yẹn ẹ̀dí wá fi róòdì lé lórí bàbá àwọn náà tuntun wà wájú wọ́n tún tẹ́ ìtẹ́ kí oòrùn tọ́lá wọ́n tún tẹ́ síbẹ̀ fún ilé ayé ti wá fẹjúmọ́ wa gbogbo mọ́ṣáláṣí lẹ́kùn yìí wọ́n tún wá ń fi góòlù sí ní mọ́ṣáláṣí ayé ti gbé yí lọ́jọ́ náà ayé ò wọn lọ ilé ayé lọ́la wa gbogbo àwọn ọkọ yìí ọlọ́wọ́ ṣe léwọ̀ the only thing ni pé kó má bọ̀ kọjá ẹnu àlà kó lè má dùn ní gbọ́yà wa ọjọ́ tó wọn mọ́ṣáláṣí tó tẹ́yìn ọ̀tà ah, èmi ò lè kí oru mọ́ṣáláṣí yẹn ó ti ń jẹ́ kí n tó ní ṣe kí ni kó jẹ gàba lé lórí torí wípé kí ni èèyàn gbọ́dọ̀ gbàgbé nínú àkọlà kọ̀dà kò ibẹ̀ láti dá yín wàfí hàn kò ìdòkò ibẹ̀ láti mú yín ibẹ̀ láti dá ibẹ̀ láti mú yín ibẹ̀ náà làwọn ti kí ni nùídùkù ilẹ̀ lamada yí padà sí táwọ̀tàn òmùrọ̀ kábàgbàgbé inú ilẹ̀ kábàgbàgbé kí ni inú ilẹ̀ iye wà bèèrè fẹ́gbẹ́ pé ah, kábà fara lulẹ̀ káàkiri ẹnu ní ẹjẹ́ afárapólẹ̀ fọ́lọ́hùn káfárapólẹ̀ fọ́lọ́hùn ìtumọ̀ méjì ó lè jẹ́ ká tẹríba fọ́lọ́hùn ní tẹríba pé ká sìn ká má gbéraga àwọn èèyàn lè

àdọ́bìn tó bá fàhámídà Allah wà á sùn àléhì fàkọ́ọ̀lì nígbàtà lọ bí gbọ́ ó wá dúpẹ́ fọ́lọ́ ọlọ́run ṣeun oyin ọlọ́run fún di méjì ó lè jẹ́ látara ìdí pé ah, àwọn ilé ìdí ẹ̀ níbi àdìṣe dáadáa torí gbogbo àwọn tá ń yìí àníyàn kí lọ́lí àníyàn dáadáa ni ọgọ́rọ̀ àwọn alìmùtàtọ̀rẹ̀ fóòn àwọn tó máa ń kọjá àlàyé

àdọ́bí dúpẹ́ pé wẹ́ àwọn ilé ńlá ní ọ̀pọ̀ mẹ́ṣe dáadáa ó sì lè máa dúpẹ́ pé ọ̀nà ló ní kí n rí irú àwọn ilé yìí tí n bá rí wọn kí n tètè pè wọn sákìyèsí wọn lè padà lọ di bíi sílọ sí gbòòrò wọn bá máa polówó pé ẹmẹ pé táwọn yẹn bá wá fẹ́ rìpọ́ọ̀tù nǹkan nínú kó dínkù àdúgbò lẹ́kọ̀ọ́ ni àwọn lè dé ta pé à ah, ń gbà ta délé àlọ́bí àbí á ah, ìjọ ti ẹ̀ pọ̀ èmi kò dísáìdì pé mi ò ní jẹun mọ́ lóru ni èmi ò ní jẹun mọ́ tèmi mi ní jẹun mọ́

kí ni tó ṣe àwọn èèyàn náà ẹ máa gbọ́ mọ̀bálù àkùwà kí ló máa ń ṣe àwọn èèyàn kan náà àlọ́bí máa wọn tíṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ sí àbí òmọ̀ ó láǹfààní àti dárúkọ àbí ò láǹfààní nínú ẹ̀kọ́ dáwà nìyẹn ó fẹ́ pé àwọn èèyàn sáfíyèsí kò ṣe dandan kó wá gbọ́ sórí social media ìgbà míì wà téèyàn máa ń dárúkọ ṣùgbọ́n gbà yẹn ló kéré jù ìgbà tá a máa ń dárúkọ ló ṣe kí ni ló kéré torí wípé tó bá sọ fáwọn èèyàn pé máa bá lò àkùwà kí ni tó ń ṣe àwọn èèyàn tó máa ń parọ́ náà kí ni tó ń ṣe àwọn èèyàn tó ń ṣe jálàbí náà kí ni tó ń ṣe àwọn èèyàn tó ń ta tẹ́tẹ́ èèyàn kò ní wá bẹ́ẹ̀ pé àfà wá ìgbójẹ́ pé ńgbà tẹ́ rí ni lẹ́wà kọjú sí ní báyìí lẹ́wà tún dárúkọ nígbà bá lágbájá àmórí yìí bàbá àjẹbú lánàá rárá kí ló dé kí ló ṣàwọn ọ̀yọ́ tó lọ ta bàbá àjẹbú wọn mọ̀ pé kò fèrè bẹ́ẹ̀ ni ó ń kọjá lọ títì ní ló bá gbọ́ ó lè ṣàǹfààní látàrí ṣùgbọ́n wá dárúkọ ẹ̀ àwa délé bàbá landlord ẹ lọ bá ń kìlọ̀ fún àbúlágbájá orúkọ mi lọ́lọ́ dánú mọ́ṣáláṣí wọ́n bẹ̀yẹ ó ti dá wàhálà lẹ̀ ṣàlọ́bì ni mo bá ló wá kó wa kí ni tó máa ń ṣe àwọn èèyàn gan náà kí ni tó máa ń dà wọ́n láàmú náà tó jẹ́ pé kí ni kí náà ṣe kọlù kádàbà kádàbà ó sọ báyìí ó sọ báyìí wọ́n láwọn òní jẹran wọ́n à ebi ẹran ni ò payé o tó bá jẹran wọ́n o lè gbé wá fáwọn òjá àlà ẹ́ lákì ní òsọ lì èdè tán láwọn fẹ́ jọ èmi máa ń kírun náà mo máa ń kírun lórí wà náà mo sì máa ń sùn wà á sùn wà ó sì èyí tó lóun ò jẹran wọ́n à èmi á máa jẹ màá máa mú màá sì máa gbàwẹ̀ wà àtàdáwájú nìta èmi tún fẹ́ àwọn ìyàwó fàmà rọ́fìbà àìsùnlẹ́bí ìfànàmùsàmì nìyí ẹnikẹ́ni tó máa sọ pé gbogbo tí mo ṣe yí òun nífẹ̀ẹ́ sí òun kó ìrẹ́ à kò ń ṣe ọmọ lẹ́yìn mi kò ń ṣe ara mi ẹ̀yìn ẹ̀wò tó kásẹ̀lì tó náà nínú tó máa jẹ́ kọ́mọ nífẹ̀ẹ́ wa wàkàdánìkà ja'alnakum ummatan wasatan súnà tàbá ti wá tẹ̀lé yóò fún bíbí kó mú mọ́ ọ̀hún ọlọ́run máa nífẹ̀ẹ́ yìí tó lọ́ bá ti wá nífẹ̀ẹ́ yìí wàyà fi ìgbòlóògbà kò wàyà fi ìlákò ìgbòlóògbà kò gbogbo ẹ̀jẹ̀ yìí èyí tó kéré ìtó tóbi ọmọ àwa forí di yìí o kọ́nà bá jẹ́ ìforí di ẹnì kọ̀ọ̀kan wa eléyìí jẹ́ kan nínú àwọn kan tí máa ń jẹ́ sábàbí kọ́nà ọba nífẹ̀ẹ́ ni ìmá tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí wá ní táwọn ọba ti gbọ́ súnà láyé lẹ́nìí inú a máa bí wọn ni o wọ́n sì ti gbàgbé pé mélòó mélòó súnà táwọn náà ṣe wọn ọkọ̀ sí gbogbo ẹ̀tọ́ ní ọlọ́run sọ fún wa pé afatuminuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd tí ẹ fẹ́ gba apá ọgbọ́n nínú síra ẹ wá ti kèfè rí sápá kan ohun tó kọ̀ ṣẹlẹ̀ sáwọn náà kò sí ìyọkọ tí ò tẹ̀lé súnà lórí nínú ọmọ mùsùlùmí ó ti wọn bọ́ ṣe ń tẹ̀lé ló yàtọ̀ síra wọn ọlọ́run fi wá sọ fún wa pé òdòkólò fi sílùmí káà fàjàdì tẹ́ bá fẹ́ ṣe súnà ẹkú sínú gbogbo ẹ̀fọ́ ń tọ́ni o kó jẹ́ mú kájẹ pé súnà pé ìrún jẹ́ ìrún mọ́gíríbì jẹ́ mẹ́ta nìkan ló ń ṣe tó rẹ̀ tó kírun mọ́gíríbì mẹ́ta tó wà ilé ó jálù súnà à ó ṣe mùsùlùmí ló sọ yẹn ìkan nínú àwọn àyímọ̀ sọ wípé al-islamu huwa súnà ohun tó jẹ́ islamu ní súnà wà súnà tó híyà al-islamu ohun tó jẹ́ súnà náà ní tó bá ti lóòfin ṣe alùsùnnà ìtumọ̀ èdè pò kìí ṣe mùsùlùmí tó bá wá fẹ́ jẹ́ alùsùnnà yẹn wà á jẹ́ kó ní jẹ́ ti pẹ̀lẹ́nu wà á jẹ́ pẹ̀lú kí ni ọ̀ọ̀ní sọ̀tàn ní ti pátápátá ní ti tà ní ọkọ̀ náà àti fẹ́ tó ní sí àlọ́bí sọ̀nà mọ́ wa àríwọ̀ sẹ́là àwọn èèyàn polongo mọ́lúdì káàkiri lẹ́nu ṣé mọ́lúdì wá ṣàǹfààní fún ọ̀yàn ọ̀gọ̀rọ̀ àwọn tó jáfa kí lolúkálukú fẹ́ jẹ kí ló fẹ́ mu ló ń fi mọ́ nídìí wá káàkiri jọmọ́ kò ní kó fẹ́ fi fa ọ̀rọ̀ ọmọ náà ó ti ẹ̀tú wá fẹ́ fi fa ọ̀rọ̀ ọmọ náà tá lóró ẹ̀ àlọ́dì ti kọ́ wa bó la ṣe ń sẹlibrétì pé àlọ́dì ta nífẹ̀ẹ́ sí ìfẹ́ wa sálọ ẹ fi hàn pẹ̀lú kẹ gbàwẹ̀ mọ́ndé gbàwẹ̀ tọ́sídẹ̀ ẹ fi hàn pẹ̀lú pé káwọn ìyàwó yín kọ́ yọ báyìí kọ́ rí àpèjúwe pé àbọ̀ ìyàwó àlọ́dì ṣe rí gbà yẹn nìyẹn bàbá ṣe rí fídíò wọn tí bá rí fídíò táwọn ọ̀nà sára ṣe ń pa ẹ̀yìn sá àwọn ọmọ ríámà àti yẹ́ gbogbo àwọn tó máa ń wà ní fíìmù wọn tó máa ń ṣòkú wọn dìsẹ́mbà àti ìsà yẹn bóun lọ ti máa ń múra ìjáàbù tó máa kọlẹ̀ kìmọ́ tá kọlẹ̀ dẹ́dẹ́ àbíbẹ̀ kọ́ ni ókè wọ́n sọ fún wa pé nígbà ayé Jésù wọ́n máa ń múra báyẹn àbí ìsìláàmù wá dé ìsìláàmù níbẹ̀ ṣe gbọ́dọ̀ máa múra nìyẹn ó sì dẹ̀sìn àbí ò dẹ̀sìn ẹ̀ àádà ni àádà ni àádà báwo táyà kúrà ń sọ̀kalẹ̀ lé lórí yudinina alayhinna min jalabibihin kọ́ daṣọ wọn bàgẹ̀rẹ̀ yẹ kọ́ dábólẹ̀ zálika adìrà yorùbá fàlà yóòdé ìtàn yọba fi rí wọn látọ̀kọ́ wá ní àwọn títà ló ń bọ̀ àríbẹ̀ kọ́ ni tẹ̀bá tí wà wọlé àánú ọlọ́run tó bá sọ pé títà àti títà tí wọ́n yàtọ̀ tó bá sọ pé títà àti títà tí rí àwọn títà èyí tó wò yẹn gbogbo ọrùn tí wọ́n báyìí làwọn máa sílẹ̀ wọ́n á kàn sọ fẹ́ ibi ìgbà tí èèyàn wé skáàfù ní àríwẹ̀ kọ́ ni ṣùgbọ́n àwọn sí tà bóun ní tiwọn wọ́n á fi bo gbogbo àyà wọn ni torí pé nínú ibi tọ́lọ́ ń fẹ́ kọ́ kó orí àyà yẹn àríwẹ̀ kọ́ ni nínú tó ń sọ ọkùnrin dọ́mọ náà láwọn obìnrin tí ò ṣe bẹ̀yẹn àríwẹ̀ kọ́ ni kò kọ́ lọ́n ti àlùwàjọ̀ náà kọ́ lọ́n mú wa dúró bóun bá ti tẹ̀lé tó náà islam ẹ pẹ́ntọ́ máa ti yẹ ó tó rí kọ́nà máa di àwọn náà kọ́nà fi wá ṣe kò jẹ́ rárá níṣó kí ká tẹ̀lé súnà àǹfààní ẹ̀ pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ lẹ́yìn sàárà àti wal falah fi dunya wal akhirah ajẹ́ká ṣoríire ayé àti tọ̀run bí ọba fẹ́ ṣoríire ayé tó bẹ́ẹ̀ ti tọ̀run jọmọ́ kó mójútó súnà lórí ẹ̀ sallallahu alaihi wa sallam lẹ́yìn ma'iyati llahi ta'ala bí ọba fẹ́ kọ́ náà máa fẹ́ pẹ̀lú ohun gbogbo gbà kó mojú tó súnú ànábì ìjábá sí dùá tó bá fẹ́ kájú ẹ máa gbà tó bá dín pé ọlọ́run kọ́nà ń bẹ́ẹ̀ lóhùn mojú tó súnú ànábì jábọ̀rù nákùsí alhassil fífara ìtàn àwọn nǹkan tó jẹ́ pàṣẹ tó jọ̀rọ̀ ọ̀yọ̀ yẹn tó jẹ́ pé kákù díẹ̀ ká ẹ̀ ó kù díẹ̀ ká tó yẹn tó bá dín ṣe tó náà ọ̀nà fi bí ọ̀rọ̀ ọ̀yọ̀ alẹ́kọ̀ọ́rọ̀ àtúrókì tọ̀láàdì bí ọba ti tẹ̀lé sọ́nà bẹ́ẹ̀ náà ló fi máa jìnà sí ọ̀nà aburú sí bákan náà ni wípé sábàbù lè ṣàyà sí kọ́lù ìmá tẹ̀lé sọ́nà sábàbí kẹ́mi wa kó máa jẹ́ ẹ̀mí ẹ̀mí òyẹ̀ ni bí ọba ti tẹ̀lé sọ́nà ẹ̀mí ẹ̀ ti ṣe kí ni ẹ̀mí yẹn ti kú ẹ̀sọ̀ pé ẹ bá ti léèyàn tó lóun ṣe sọ́nà ẹ̀sọ̀ pé inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn mahabbati nínú àǹfààní ká tẹ̀lé súnà àti ẹsábàbí kí ọlọ́wọ́ ọba àdékí ọlá kó kẹwa pẹ̀lú kó nífẹ̀ẹ́ wa kọ́lọ̀ ọba kó mẹ́tẹ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ nífẹ̀ẹ́ wa kọ́lọ̀ mẹ́tẹ̀ nífẹ̀ẹ́ wa kọ́lọ̀ jẹ́ àlè máa tẹ̀lé súnà ibẹ̀ lóríire wá wa oríire ayé àti tọrún ìkọlù àwọn afá ó ilé ayé àbíkẹ́ ọ̀run ó ń bẹ níbi máa tẹ̀lé àwọn tó ti lọ àwọn olóti lọ àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábì rẹ̀ radiyallahu anhum àwọn tábìrì tí wọ́n tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tá a lè tẹ̀lé nìyẹn tá a fi ṣoríire o náà sọ ìwọ́n náà wá ń tẹ̀lé àwọn olórí oríṣiríṣi yẹn à ọlọ́mọdé àwọn náà jọmọ́ ọlọ́mọdé àwọn náà ẹ̀ráwọ̀ èèyàn léèlè wọ́n á ní àwọn òfin wọn páǹtì o torí pé kìíní kan bá lé àlàwọ̀ àríbẹ̀ kan ní obìnrin ni o ẹwà àdánwò lè àyẹ̀wò ibú ayé àti tọrọ àwọn òfin wọ brown torí pé máa lé àwọn àríbẹ̀ kan ní àrí wọ́n láwọn wọ bẹ́ẹ̀ tí o kí jòkó tó wọ́n lè máa wọ́n á nítorí má ní àlà tí ó yẹ yẹ ká tẹ̀lé jọ mọ́ ọlọ́ọ̀bá àdékè ọlá ó ní wà tára àìṣe hawad bàkánà amúrúhu ni wọ́n tẹ̀lé fẹ́lú àti aṣọ ọ̀rọ̀ wọn ti á fi ni o kọ́nà ọba kò ṣàánú wa wọ́n kọ́ láfa bí bàbíyí kọ́ọ̀lù fún àbọ̀ àìsàn dáadáa wà àtàwọn tó tẹ̀lé wọn ọ̀nà ìwà ni wà kọ́lá fàmì bá rígìm nígbà táwọn àlọ́bí ọlọ́run yẹn ni wá lọ tán ẹ̀rọ́gọ̀ àwọn àfáàgbà mẹ́ni táfẹ́ ni rẹ bá lọ tán ọmọ ilé ìtẹ́ kó dọ̀dá lọ sádùgbò kó dọ̀dá lọ sáwùjọ wọn wá sọ pé àléfà à àlégbà ọlọ́run ṣe àlọ́ wa o àléfà àléfà ọmọ burúkú kẹ́yìn wa o àbímọ burúkú o

wà bá wa tẹ dídí àṣetánì rìn kò sì bá wa gbé sólò ànọ́bì ga sólò ànọ́bì ti wá gálẹ̀ yorùbá báyìí bá wa paná adẹ́bọrẹ́ kò gbé sólò ànọ́bì ga sólò ànọ́bì ti wá ga oríṣiríṣi àdánwò ni wọ́n ń ṣẹlẹ̀ kẹmọ̀ ẹ̀kọ́ tó dẹ̀ trend káàkiri ń sìn náà oògùn ní báyìí ẹ́ àwọn èèyàn ti gbà pé mo bá fẹ́ gbárẹ́ ẹlẹ́ láyé sìn àbí pé wọ́n lọ ṣe ayẹta káwọn fúlàní yìnbọn fún ẹ kò ṣe báyìí àríbẹ̀kọ́ ni kó gbọ́n dànù kọ́ táyé máa gbọ́n dànù à ilé ayé ló mọjọ mọ́ ilé ayé ló mọjọ mọ́ ọlọ́run ló ń bẹ́ nínú súrọ́tù jìn wà náhùn kánú rìjáàlì mínàlì ìsì àrùdún yàrùdún àbí rìjáàlì mínàlì jìn ní fàzàdóhùn rọ́hà kọ́ ọlọ́run láwọn kan àwọn abalọ́wọ́ rọ̀ lọ́wọ́ èṣù pé èṣù wà ràn wọ́n lọ́wọ́ ẹ́ èṣù èṣù ọ̀run nílà gbogbo ẹ̀ wá pé gbogbo ẹ̀ kó wá iná kẹ́lá ṣe ìtọ́wádá káàdọ̀ ọ̀rọ̀ ìfà ọlọ́ní ètò ìṣù yẹ́ bà lẹ́ẹ̀ ó bà lẹ́ẹ̀ kọlọ̀kọ́ ṣàrùwà kó mú wa dúró kó bá wa tún Nàìjíríà ṣe àwọn olórí wa lọ́tún lósì kọlọ̀bá wa dúró sí wọn kọlọ̀bá wa tún wọn ṣe o kọlọ̀kọ́ ṣàrùwà nìkan kọ́ wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين náà tàbá rí bèèrè ẹ̀rọ kan sí àlà àbí méjì bára kan lọ fi kàn. وعليكم السلام ورحمة الله وبركاته ìdájọ́ ìsinmi olúwọ̀lọ́ ara oúnjẹ ní ìwọ̀n àjẹ̀pẹ́ bóyá bí ìbá jẹ

Ọlọ́run kó ṣàlùwà ẹran tí mùsùlùmí fẹ́ jẹ kó níbi májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ ká pa pẹ̀lú orúkọ lọ́wọ́ ọba májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ká pa pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí Islam ní ká fi pa tí ìkan nínú nǹkan méjì yóò bá ti ń bẹ̀ ó lè sọ ẹran di ta gbọ́dọ̀ jìnnà sí fàpẹẹrẹ wọ́n pa ẹran ìfún orúkọ nǹkan mìíràn yóò fíhá ìsìnlọ́wọ́ láyé káwọ̀ fíhá ìsìnlọ́wọ́ fún ọ̀dárúkọ ọlọ́wọ́ ó lè fi kí mùsùlùmí bá jẹ torí pé ọ̀dárúkọ ọlọ́wọ́ àbí wọ́n pa fún kankan bí òrìṣà bí ọjọ́ tó yàtọ̀ sí ọdún Islam tí ó fi yé ó lè fi ká bá jẹ ní àgbègbè àyàfi èyí tó bá jẹ́ pé àwọn ángìlì kìtàbù ni wọ́n pa tí ó fi yé tó bá jẹ́ àwọn alùpùpù ni wọ́n pa so ṣé wá rí lórí yẹn májẹ̀mú àkọ́kọ́ nìyẹn kó jẹ́ pé wọ́n dárúkọ ọlọ́run sí lábẹ́ ìyẹn wá ni pé tó bá jẹ́ ẹran tí àwọn alùpùpù pa ni tí ó ti yé jẹ́bẹ̀ pé yẹn sì àdílọ́gbọ́n pé jọ́sọ bí fún ìláìsí wàtọ̀ àmú lẹ́dí ìlà oúnjẹ ìkìtàbá ìlú ìlàkọ̀ oúnjẹ táwọn alùpùpù bá fún kí ló jẹ́rẹ̀ẹ́ ṣe ń ló ìdàpọ̀ mọ́ náà ló tọ́ fún ike ẹ̀jẹ̀ àbí májẹ̀mú kan ní pé wọ́n pa pẹ̀lú orúkọ ọlọ́ àbí kó jẹ́ àlùbí ti ga àbí. àlùbí àwa ní kó jẹ́ pa fi àwọn ẹ̀kọ́ Islam káfí jẹ́ kí ni káfí pa àbí mùsùlùmí ló pa ó ṣe bí jì láì kò wá lo àwọn ẹ̀kọ́ Islam tàbí pẹ̀rọ ṣába jẹ́ àníjẹ́ mùsùlùmí dẹ̀ ló pa àbí bẹ́ẹ̀ kọ́ ni ó èyẹ tó pa áàlù kìtàbù ni kò yárúkọ lọ́wọ́ ìjẹ̀ òdì rúbẹ̀ ìdìbò áàlù kìtàbù ni ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tí dáàbò ní ká fi pẹ̀rọ tó fi pa méjì bá pẹ̀rẹ̀ nítọ̀ fẹ́ pẹ̀rọ wọ́n lù pópó lórí ni wọ́n lè fi bísímìlà kàbàjẹ́ wọ́n fẹ́ pẹ̀rọ ẹ̀jẹ̀ ààrẹ wọn yẹ kó jáde wọ́n ṣe ń dú báyìí wọ́n wá sí ẹ̀jẹ̀ yẹn wọ́n fẹ́ kẹ́jẹ̀ yẹn ṣe kí ni kó wà nínú gbogbo ẹ̀rọ ẹ̀ tó dàbẹ́ bá rí lọ́jà bá a pọ́n ah, ẹ̀rọ ilẹ̀ fresh o nínú gbogbo àwọn ọjà bá táwọn tó fẹ́ràn lọ́jà máa ń ṣe fún wa nìyẹn gbogbo tó lè jẹ́jà ọ̀fíìs viruses inú ẹ̀jẹ̀ ló ti rìn ló fi jẹ́ pé ẹran tó wà jẹ́nìk ní táwa mùsùlùmí ń parẹ́ èyí jẹ́ tí gbogbo ẹ̀jẹ̀ yẹn jẹ́ pátápátá torí pé àwọn àìsàn tó wà ní ẹ̀jẹ̀ yẹn ó ti gọ́ọ̀sì jáde so èyàn kan wá pẹ̀rọ ìwọ́lọ́ ìfi ewu mo fẹ́ jẹ ìfi ewu ah, tọ̀ àwọn ilẹ̀ nínú ó sì lè ti dábà ìlú lákò àwọn ìfi ewu yẹn lọ wọ́n ti pa bọ́ bá ṣe ń jú báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àríbẹ̀ kan ni lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti ń gé páàtì ààrẹ lọ ní ìtọ́ bá fẹ́ gé ẹwu táwọn ẹlẹ́ran náà bá pẹ̀rọ ní abatí ọ̀ bọ́ bá ṣe pa báyìí bọ́ ṣe ń jú báyìí bẹ́ẹ̀ náà ti ń fáskin yẹn gbogbo eléyìí ò dẹ̀ ẹran yìí ó fi kú oró la fi pa wọ́n ti ń gé ọrọ̀ ẹ̀ báwọn ní fún sí ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ń ha wa rẹ̀ jáde pọ̀mọ́ ọ̀nà iṣẹ́ àmì wa ni o ló fi jẹ́ pé ìlú táwa ń gbé àfààní ọlọ́run wàtàkùn bọ̀ ha mọ̀tàkùn àti tabarẹ̀ tó jẹ́ kó sára fún pé ah, tí bá fẹ́ jẹrọ kó jẹrọ táwọn ọmọ ìyá pa kó má pé ẹran ẹni ha ọ̀ ṣàmà blame ẹ̀ àní blame ẹ̀ fún àlàáfíà ara wa gan ẹ̀rọ tíjọba máa ń sọ nípa gbogbo àwọn ẹran tó ń pa káàkiri ẹ bá lọ sáwọn àbájúwà ẹ gbogbo nǹkan tíjọba gbélẹ̀ ní protocol ìjọba Lagos State gbìyànjú gan kò sí ìdán tẹ̀lé ń bẹ̀ kò sí ìdán tẹ̀lé ń bẹ̀ ṣó ti yé ṣó ti yé kò sí ìdán tẹ̀lé ń bẹ̀ lórí jẹ́ bá ọmọ ẹ ṣe pàtàkì tàbá fẹ́ máa jẹun búkà ẹ jẹ́ ká gbìyànjú ó máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá níyàwó ilé tọ́lọ́ ń dẹ̀kẹ́yọ̀ ìyàwó tó láìsí kó máa dáná ó dàbẹ́ bá lọ bí kí á gbé kúlà fún ipe ààbò tó bá dọ̀sán ìyẹn dẹ̀ ló dà káwọn ìyàwó wa kọ́ gbìyànjú kọ́ fi yẹn wọ́ṣẹ́ ọkọ lọ bí iṣẹ́ láàrọ̀ lẹ́yìn tó jẹ tààrọ̀ ilé ẹtúkù fún wọn kúlà ẹjọ́ máa gbé kúlà lọ àwọn obìnrin tó fẹ́ràn ìgbèrègbèrè gan ta wá wárí pé ah, àbú ìdíléyàwó tòlábù yẹn máa gbé kúlà wá fi iṣẹ́ àríkẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n ọmọ tí wọ́n wò pé àwọn ọmọ ló jẹ́ ẹgbọ́n ti bá ayé ọkùnrin sí ìjẹ níbi tó ti lọ jẹ ń búkà láti rí tó ṣí ìtọ́lọ àlùbáríkà rẹ̀ ó ti ṣi síta lòun náà ti rí ẹ̀dẹ̀mọ̀ ẹni tó ń tó ń jẹ́ ó tajà ní gbogbo ọ̀yàyà ni lókè lókè ni pé káàbùkì ẹ̀ máa ẹ̀mọ̀ kẹ́rù máa bà olùkẹ́ mi gbọ́ ẹni wá kéde ojúlé àwọn ọmọ ilé ìbúkà bá bùkì mẹ́lọ jẹ ọba ìgbogbo ẹ̀rí àti gbogbo ẹ̀lọ́ fi pàdé àbò ìbá ọmọ ilé tẹ́lẹ̀mẹ́ pé ó dé drọ́ọ̀dì gan ilé ọ̀lẹ́lẹ́ fẹ́ yàwó máta gan làbúgbà ìbúrẹ́ ṣe mọ́ sí ọba níta ni kò ní lè sọ torí ẹ̀fọ́ ọgbọ́n làbọ̀ làbúgbà ẹ̀jẹ̀ mọ́ tẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kápọ̀ máa wọ búkà lọ jẹun káàkiri ẹ̀ àkọ́kọ́ àkọ́lọ̀ sí àrò wa ó yẹ kó máa fìyàn lójú kó gbà mí but nature ṣe ẹlòmí ò gbà ẹ̀rọ gbọ́dá sí èmi bí mo ṣe wà ní ìdí tó fẹ́ yàwó kí bá fẹ́ wọ búkà jẹun báyìí ojú máa ń tì mí wò rárá rà pé kí kò tẹ́ tó máa rí mi nínú àwọn tó jẹ́ pé mo mẹ́pọ́ lè mọ̀ mi àfàwọ̀ búkà lọ jẹun ṣùgbọ́n gbà ló ti fẹ́ yàwó alhamdulillah lẹ́yìn tá a bá sáwọn kò rọ̀ mí lọ́rùn rárá tó gbogbo àwọn ọkọ yẹn kò ń ṣe wọ bọ̀yàn gbọ́dọ̀ ní àṣàjẹ ẹ wá fẹ́ wọ búkà gbọ́dọ̀ ṣọ irú búkà rẹ̀ fẹ́ wọ̀ tó wà jẹ́ níìtì ẹ gbogbo àwọn tó yẹ káwọn tó

bóyá ní lọ ń ṣe world cancer day oúnjẹ tá à ń jẹ àti àwọn environment tá à wa sí nígbà tí èèyàn sọ̀rọ̀ pa àwọn ọkọ̀ tó ń fa cancer wọ́n ní àwọn síbí onírin tá a máa fi ń jẹun àti bí àwọn abọ́ aláyé orí tẹ́lẹ̀sì yẹ nígbà epo wá wà nísàlẹ̀ ó wá wò pé o fẹ́ la epo àbí o dẹ̀ fẹ́ fọwọ́ la o wá fi síbí yẹn òfin òdìyẹ òfin kọ́ àbí nígbà tí bu ọbẹ̀ ìsàkùn yẹn ti wá kanlẹ̀ ẹwà ń fi jíbí yẹn náà ẹfà fi ẹbá àṣàlẹ̀ ìyàbí wọn tó ti ẹ̀jẹ́ pé à mo máa ń láìkì ìsàlẹ̀ pọ́ọ̀tù ẹ àṣàrò tó bá jóná yàbí láì tó bá jóná mo máa ń ewu ló ń jẹ yẹn tí ó gbogbo àwọn ọkọ̀ yẹn ló ń tó fa káńsà nínú ẹ̀ gbogbo àwọn ẹ̀rọ gbogbo nǹkan yẹn òyìnbó ti kú gbogbo àwọn erin tó ń lọ kí níyẹn ti lọ ọmọ ló ń jẹ àwa ń jẹ erin gbogbo àwọn ọkọ tó ń fa nǹkan yẹn nìyẹn kọ́nà ọba kó là wà ń bẹ̀. so ká máa jẹ búkà káàkiri ewu ẹ̀ pọ̀ gan tábàtì wa fẹ́ jẹ ẹ jẹ́ ká ṣọ́ra látara bí ká ti fẹ́ jẹ ká lè ṣọ̀kan tá a jẹ ń àwọn èèyàn páyọ̀ lọ́wọ́ ẹni tó ń tewúrẹ́ fún yín ó lè tẹ́lẹ́dẹ̀ fún yín o tewúrẹ́ bá ti kú tán wá fi lọ ọbẹ̀ ló ti máa ibi tí wọ́n fi tó lọ sí ló ti máa sáré parí ètò ẹ̀ á dẹ̀ gbé wá ṣọ́ọ̀bù wá ta. àná ìsọ̀rọ̀ máa ní wọ́n sẹ́lẹ̀ ó ní làtútọ̀ ìmọ̀ ìlà mọ́mí tó bá fẹ́ fún ìyọ̀ lóúnjẹ fún mọ́mí lóúnjẹ àdíbò làbí ti yẹ́ ṣe wá tó bá fẹ́ jẹ oúnjẹ pẹ̀lú mọ́mí ló fẹ́ fún ìyọ̀ lóúnjẹ wàlá yàtọ̀ àmọ́ àkà ìlà mọ́mí ẹ tó fẹ́ bẹ́ẹ̀ jẹun tí ó jẹ́ mọ́mí mọ́mí tó fẹ́ jẹun a máa nígbàtí wà bí ẹni tó fẹ́ jẹun kò wújẹ tó gbọ́lọ́gbọ́ tó mọ̀ kankan ẹjọ́ tọwọ́bọ ló jẹ ìwọ́n ṣe bísmìlá òun ṣe bísmìlá ókè fọ́ṣọ̀ bí tí wọ́n jẹ èṣù òní débẹ̀ fọ́ṣọ̀ bí tó wọ́n jẹ èṣù àbábá jẹ́ńbẹ̀ inú abọ́kan náà kọlẹ̀ bí jẹun wọ́n ní tẹ́kù mùsùlùmí bá kú àti kèsè rí ẹ má sí wọ́n sí tẹ́kọ̀ọ́ náà nígbà tẹ́kù ìyá bá fẹ́ sí wọn ń pariwo ó ṣeé ṣe kátẹ́kù tí ó ti yé èèyàn kì í gbé àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ jẹ́ ó mọ́ ti sàmọ́ ìlú a gbọ́dọ̀ wà tí ó sì ó ti yé ẹ̀hẹ́ kí mùsùlùmí fẹ́ jẹ ó fi wá lébi ń pa ó wá jẹ pọ́pọ́ọ̀pù rẹ̀ lójú títì kò ń sára wò tó ti yé ṣùgbọ́n ìjọmọlúwàbí ká jẹun rẹ̀ lójú títì kò ń sára kódà kò ń ṣe mọ̀ kúrò ìsìláàmù ọ̀kọ́ ilẹ̀ níwèé èèyàn lè jẹun rẹ̀ lójú títì ṣùgbọ́n tí Islam ò fẹ́ ni pé káwá dìde dúró jẹun àti ká dìde dúró mu mi ẹ máa wò Islam torí ká dìde dúró jẹun ká dìde dúró mu mi ó máa pa àlàáfíà wa lára ṣùgbọ́n tí ìyọ̀bá wà lórí ìrìn tó ń jẹun tó mu mi kò ní pa àlàáfíà lára kò wà fẹ́ fẹ́ ó wá wà lórí ìdúró ó fẹ́ mu mi ó fẹ́ jẹun jókòó àbí kò bẹ̀rù orí ìrìn ló wá wà ìjọmọlú àdìsọmọ ẹgbẹ́ òun náà má gbàgbé lójú títì lójú àwọn ọmọ lójú àwọn ọmọ ọlọ́ o lè rí rẹ ní orí Facebook o bóyá bó ṣe ń jàgbàdo yẹn ayé tàbí wá sí ayé pọ̀ lọ́jà nígbà wọn lọ́wọ́ wá gbogbo wọn us gbogbo ẹ̀ ọkọ̀ pé ẹni pé àbúrá tí ah, ṣe mo rí fíìmù yìí ní us láti rí fíìmù yẹn ó fíìmù wo ní ah, ibi tẹ́ ti ń jàgbá ló ọba bẹ̀rẹ̀ fi táìtù kọ̀ jù àríbẹ̀ kọ́ ni kò lúwà jẹ́ kò lọ gbé bàgìdá níbi ẹ̀ tó wáṣẹ́ kò gbé bàgìdá níbi ẹ̀ tó wáṣẹ́ àkọ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀rí pé yàwó nàìjíríà wọ́n bẹ ayé ẹ̀lẹ́ ni wọ́n ti máa fún táìtù ọmọ akọ́ di fíìmù fún ẹ wọ́n ní ẹ̀rí graduate kò kàwé o wọ́n ní university graduate PhD holder seeking for job in Nigeria àbí bẹ́ẹ̀ kọ́ ni ó wá ń jẹ́ àgbàdo rẹ̀ nígbò tí wá jẹ́ títí tó gbogbo ẹni tú ó kọ́ owó tó kù jẹ́ fi léra àgbàdo ti máa rí tẹ̀ lọ sí Èjìgbò láti látòṣòbí jàre àti okun ló la fi ń gbé títa tó a gbọ́dọ̀ ṣọ́ra kọ́nà kó ṣọ́ra kọ́nà kí wá ṣe kò gbé rárá ọ̀sọ́rọ̀ náà wà lọ́dọ̀ bí náà bí ṣe láìsàn Afẹ́ gba nǹkan láti jẹ. Afẹ́ pa nǹkan, àwọn àkáàrù yẹ pọ̀ díẹ̀. Èyí tó kéré jù bẹ́ẹ̀ ni pé ká sọ pé Bísmìlá. Àdẹ́ sọ Bísmìlá yọ Rahman Rahim. Kí la máa sọ? Bísmìlá. Allahumma. منك ولك اللهم منك ولك olúwa wa minka ọ̀rọ̀ ẹlú ti wá wàlákà ìwọ lórí ẹ̀rí pé ẹlọ́ fi kù allahumma minka wàlákà nínú ìdógún kún inna salati wa nusuki wa wàṣíráyà wa mamati lillahi rabbil alamin لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ìyẹn ni àwọn àdúrà tàbí àṣẹ ní ṣókí èèyàn kan bèèrè bí pé aṣọ ṣàlèwọ́ṣọ tó ní rẹ́ǹtì àbí àlèwọ́ṣọ kò sí láì fi bẹ̀ ṣókíyé aṣọ táwọ̀ wá ní rẹ́ǹtì kankan ẹ̀rẹ̀ tí ó bá ti fẹ́ jẹ orí pé bóyá wá wọṣọ pé ah, àwọn oníṣọ́ọ̀bù aṣọ oníṣọ́ọ̀bù ṣókíyé kọ́lọ̀ kó fi wá ní kò jẹ́ dáadáa lọ́wọ́ ìpínlẹ̀ náà ó lè gbà. Náà. Bóyá ni ara ìsìn àti ara ẹran àwọn tẹ́lẹ̀ ìpínlẹ̀ ní ìyàtọ̀ ọdún bẹ̀rẹ̀ fún ọkọ̀. Bẹ́ẹ̀ni, ó kè ó bí yé. Ṣé rí àkọ́kọ́, èèyàn kan rẹ̀ rọ, ó rà sórí ráì. Ìwọ́dé rẹ̀, ìwọ̀ rẹ̀ rọ sórí ráì. Lákàá ma kàtàkà wà láhùn ma kàtàkà ìwọ tó ń jẹran tó wọ́n pé ìbába tí ọ̀wá ń bí ni àwọn mùsùlùmí náà pọ̀ jù mẹ́ta ń pẹ̀rọ náà kódà gbogbo àwọn tó ń pàgọ́ haúsá gbogbo wọn ṣáwúsá máa wá pa àwọn kó má ṣe bí sùn láì tó bá torí ẹ̀ jẹ́ àńtá anatolik ojú ọ̀nà ló wà ó ṣe mistake irú ẹran yẹn wá nìyá ẹ lọ gé lọ́jà tó fi sórí ráìsì ẹ̀

lè gbọ́dọ̀ ra jùmọ́ tó twenty million lọ lóòótọ́ àti ìsìn bá wà káńtì mi mo sì ní five hundred million bẹ́ẹ̀ bọ̀mọ́ tó ti mo fẹ́ ra mi fẹ́ kó ju twenty million lọ kí lábá pẹ́ níyẹn zaari olùráyé sá. àwọn arẹ́yìn ọkọ ó ní five million lákàtó ní mọ́tò tí mo fẹ́ ra yá àwọn ọ̀rẹ́ mi mọ́tò tó lò ń pè é ó ní 5 million ẹ̀ntẹ́ òkùn ìjẹba aláwọ̀ àbúrò ẹ̀gbọ́n ti rí àbúrò kìíní ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó wá ní mọ́tò 5 million ó tún ní 6.5 ni gbogbo tó wà lákàlù ìlú àmà tó pé ẹ bá lọ tọrọ 5 ẹ wá lọ tọrọ pé à ọmọ mi máa wà ní kíní kan ó rà ní ṣòfẹ́ wọ sùn 30,000 naira péré lónìí ìdáníà ọ̀la ìgbàfẹ́ wá sí ìyá kò sí nǹkan lẹ̀ rárá o torí gbogbo ẹ lọ ra mọ́tò 6.5 kí á fi yé so ìwọ́n wò pé ẹran yìí á ah, tẹ́rí adúwá gbọ́dọ̀ ṣọ́ra ká má jù gbogbo ẹran ló wá kọ́ dẹ́ pé ah, àwọn ń pa àwọn ń pa lẹ́yìn ìgbà tó wọ̀n dé fún tí ó ti yé bọ̀ téèyàn bá fojú rí ọkọ̀ àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ báwọn ṣe ń ṣe fàpẹ̀ lójú ọ̀nà Islam àtọwọ́ àti gbogbo ẹbí ẹ̀ àtẹnìkọ̀kọ́ àti gbogbo ẹbí wa ó gbìyànjú lọ́pọ̀lọpọ̀ òyìnbọn padà ṣùgbọ́n ni wá lára látara pé a ti jìnà sí dáadáa tò sí ẹ̀kọ́ bá gbé dáadáa wá ádàrí ìgbàgbé ṣe bí díà ti yé wá Lagos State di ó lè di lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó rọrùn bẹ́ẹ̀ ni ìyá máa ti pọ̀ jù fáwọn èèyàn nínú dáadáa tí bàbá yìí ṣe ó ti ń jàmbá sí ọ ṣùgbọ́n gbogbo tó ṣe gbà yẹn kò sí ìtọ́sẹ̀ ní bọ́ọ̀sẹ̀ yìí nínú tó fi lélẹ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn ẹ̀pa ẹran àwọn ẹran ògúnfe tuntun yẹn wọ́n wá ní kinní kan bíi gáàsì nínú gáàsì yẹn ni wọ́n máa fi sí àwọn ẹran yẹn lára báyìí tá a máa sun èrò ara wọn lára tó bá ti pátọ́ wọ́n rí páwọn gáàsì yẹ tó bá ti sùn nǹkan kò ní fi kẹ́míkà sáré látàrí ẹ̀rọ ta fẹ́ jẹ́ bàwà jẹ́nìkì tó bá wá débẹ̀ lọ́wọ́ àárọ̀ kùtùkùtù táwọn amòfin bá wà bẹ́ẹ̀ ẹ máa rí àwọn àbá lọ àwọn gáàsì yẹn ẹjọ́ olùdí ọwọ́ aago mọ́kànlá rí gbọ̀ngàn torí pé owó náà máa fi bóyá fi five hundred náà máa sọ bẹ́ẹ̀ wọn kọ̀ọ̀kan náà wá fẹ́ fi gáàsì ṣe báyìí wọ́n wá bọ́ síbi àwọn nǹkan bíi kẹ́míkà bí àwọn bíi dọ́lọ́ọ̀pù bíi dọ́lọ́ọ̀pù yẹn jẹ́ mẹ́kó máa ń so náà dáadáa òun ni wọ́n wá lọ kó jọ wọ́n wá máa fi sun àwọn ẹran yẹn wọ́n wá máa ṣú àwọn ilé tó jọba ẹ̀rù pọ́ìsì tá èèyàn jẹ nígbà tí dọ́kítọ̀ yẹn sọ̀rọ̀ ó ní ọ̀gọ̀rọ̀ kan káńsà táwọn ẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ àpò kò ṣe káyẹ̀ sílẹ̀ sílẹ̀ mọ́ látara àjẹkújẹ tá à téèyàn kọ́ bá wá rí nǹkan báyẹn kó dẹ̀ kí o ṣe mùsùlùmí gan tàtà rẹ̀ ìta fáwọn ẹran yẹn nígbà míì ẹwọ́n ń gbà yẹ fásọlá yẹn àwọn mẹkanáìzẹ̀ kìíní lọ́lọ́ gbé kalẹ̀ pé káwọn ọmọ fi pẹ̀rọ tẹ̀màdé rẹ̀ báyìí lọ́wọ́ ṣe ẹran tó bá áklè ní lójú yín ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe ọ́ lè ní máa lù kan fifteen thousand naira lẹ́ máa fi ṣe táwọn ọmọ bá dẹ̀ fẹ́ bá yí pa màálù lójú gádà ẹ̀ bóyá seven thousand owó yẹn làwọn ìwà wa wò

oríṣiríṣi àpọ̀mọ́ tó láta ẹ̀rọ yí máta adúwá ní oríṣiríṣi pọ̀mọ́ lọ́dọ̀ wa ààbẹ̀ pé jẹkújẹ là ń jẹ àtikọ́lọ́ ńlá wa ń bẹ̀ so àwọn oúnjẹ yóò kí ń ṣe haram kéèyàn kọ́ wò pé ẹran tó ń tà ní ọjà láwọn alápàtà yẹn olùrẹ̀ rán bẹ̀ ó jẹ́ lórí ẹ̀kọ́ ṣe haram ṣù àwọn èèyàn kan máa ń sá fún látara oríṣiríṣi àwọn àdánwò tó ń so mọ́ ni kọ́lọ̀ kò ṣàlùwà èyí tó pọ̀ jù náà tó ń pa tẹ bá dáwọ̀ bẹ̀yẹ mùsùlùmí ni wọ́n èyí tó sì káwúsá máa mọ̀ kọ̀ọ̀kan pẹ̀sì bíbí sí láìkọ̀ bíbí sí láìkọ̀ pé kò wá mọ̀ kọ̀ọ̀kan pẹ̀sì ó ní kó bá mọ̀ bí sí láìkọ̀ kódà nígbà tí lọ bá tún fẹ́ ṣe ìbàjẹ́ á tún pè é sí láìkọ̀

ẹ jẹ́ ká jìnà dúró ọgbọ́lọ́hùn bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá gbọ́ bóòlù ọ̀sẹ̀ máa fi ọlọ́ni wà láti jẹ́ àdínú ahìlàkìtàbí ìlàrí lẹ́bí ilẹ̀ àṣàn àwọn jíò àkìrìtẹ̀ yẹn ọlọ́run pọ́ wọlé lọ́nà tó pọ̀ gan-an ṣó ti yé àìmọye bínú kùrá lọ́nà ìyẹn ló máa ń jà àwọn àfọ́ àfọ́ láàrùn tó ń sọ lórí social media pé bọ́ọ̀lù èèyàn lè sọ pé jù iná ni christian náà ni à lámúyà fún ni tó kéré jù tí gbogbo yá lórí ẹ̀wà gbọ́ yín àdílẹ̀ kan iná ilẹ̀ iná káfàrù àwọn tó ṣe kèfèrí mín nínú wọn mín yẹn kó náà irú iṣẹ́ tí ní yẹn ṣe jẹ́ pé àlẹ́bílọ̀ káfàrú àwọn ọmọdé ní àwọn alìkìtà àwọn tàbùn síra wà ní mùsùlùkì ẹnu ní bá sọ pé ní yẹn lè tẹ̀bọ̀ rí ìrọ́ ló pa wọ́n sọ pé sọ pé àwọn kan rárá àwọn kọ̀ọ̀kan gbogbo wọn ni àlọ́rí ní máa sẹ́ni àbí áhàdùn ní alìkìtà ó lè yàn kọ́ àwọn Júù àti kírísẹ̀ wọn ní gbọ́ pé iṣẹ́ tèmi àlọ́rí mú wa tó mọ̀lá yóò mi bímọ jẹ́ torí kò wá gbàgbọ́ ilẹ̀ àkáyọ̀ ilẹ̀ àṣàrí náà àyàfi kó jọ ọmọ náà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀rí nígbà náà fẹ́ pè wọ́n ya ahla alkitab ẹ̀yin ahla alkitab ta'alaw ẹwà ẹwà ẹwà ila kalimatin sawa ṣe ẹbọ ẹ̀rí ẹ má jẹ kò sọ pé ẹ má jẹ bọ̀ sọ́nà ẹ má jẹ ẹ wò ẹ mọ̀ pé àwọn gbólóhùn kan wà kó kó àwọn èèyàn lè kó tòun lẹ́sẹ̀ síbi tó fi yé kọ́lọ́ kó ṣàánú wa. Àwọn wo? Àwọn ìyá àwọn kírísítẹ̀nì. Ẹ̀ẹ́. Àwọn kírísítẹ̀nì mọ̀ lára ẹ̀pẹ́ ní kírísítẹ̀ láti ẹ̀ẹ́dí àwọn kèfèrí ẹ̀ <laughs> so ọfẹ́ ṣe bí new year bí new year wọ́n wá pè wọ́n fẹ́ pẹ̀ ọ́ mùsùlùmí kọ́ wà ládùúgbò rẹ̀ lọ́nà pé àfún ó máa ń pẹ́ ọ fún ọ̀run tó wá pè tó wá bọ̀ pẹ̀ ọ tó wá fún lẹ́rọ tó lè a ti mọ̀ pé àwọn èèyàn fẹ́ ṣe ẹbọ wọ́n wá ní ká wá bá wọn pẹ̀rọ ẹbọ ń fi wọn yàtọ̀ sí légún àwọn eléko wá sí ìṣẹ̀ṣẹ́bẹ̀ wọ́n ní orí àfà ẹ̀wà bá wa ju ẹran kẹlẹ̀ ṣe bísí láì kẹ́yìn ọba lè jẹ́ bẹ̀ àbí tó wọlé kò wọlé ọdún january kiri òrìṣà janus làwọn èèyàn ń pè jọ yẹn wọ́n wá fẹ́ celebrate òrìṣà janus kí wá lè yàtọ̀ òrìṣà janus àtògùn ọ̀yọ́ fẹ́ pajá ẹ̀rọ wá ní ẹ̀yà fáà ẹ̀rọ fi ṣe àdígbọ́wà àti àníbẹ̀ lórí ẹ wá bá wa dú àfáàlọ́ ayẹ́lẹ̀ ilé jẹ́mbẹ̀ ìwọ́n bàbá yìí ṣe bísmì láìlẹ̀ so sí yàtọ̀ bẹ̀ ẹran tó fún Christmas tó pa fún new year tó pa fún ìgbónú gbogbo ẹ̀kọ̀kan náà ni so kò sí yóò lè bá wọn jẹ́ bẹ̀ lẹ́yìn lọ́wọ́ ní afẹ́ wá bá wa pa èèyàn nípa èèyàn kan náà ọ̀yọ́ wa ní àkójọ wọ́n ní ìyá yìí máa ń ṣe dáadáa sáwọn ládùúgbò wọ́n wá pé àwọn pé ah ìwọ ló máa bá pa wọ́n láwọn bá wọn pa àwọn bá wọn ṣe àwọn bá wọn ṣe gbogbo ẹ̀ kódà àwọn ti jọ jẹ́ ẹ̀dù. wọ́n ní ṣùgbọ́n níbi àgbọ́yé ti dé kí ni ìdájọ́ Islam kí ni káwọn ìlú ẹ̀ẹ́lẹ́ lọ́lọ́run ni. ah ìyá ilẹ̀ bí fẹ́ wo ojú bó ń sọ ẹ̀ẹ́lẹ́ lọ ẹ̀rí wa lọ wá ta ló lè máa ṣe pé owó ẹ̀mọ̀ bí mọ́nì tí wọ́n ti dé lẹ́rù pé kọ́ sọ fún wọn pé ìyá ah èmi ò jẹ́ àìbájọ́ títí láti ah, mo ṣe ẹ̀gbọ́ yé mi ẹni wò tí ìdí bẹ̀rẹ̀ wọ́n wá ẹni má dààmú gbọ́rọ̀ ní ó ó dà ń káàkiri ni pé kó lè rà kan kó ń sọ pé wọ́n fẹ́ pẹ́ rọ́bẹ̀ ẹni ohun tó padà ìlú débi pé wọ́n padà fún ẹ mọ̀ pé lẹ́bùn kan ìgbìyànjú kan náà nìyẹn tó wà kí bá wọn dá ẹ̀rọ àwọn èèyàn lọ́wọ́ àtàrà yín lórí dáadáa ti fàyọ náà ẹ má ràn yàn lọ́wọ́ lórí kíni àlè ìfún ìwàlẹ̀ ọ̀dùn wà ẹ̀ṣẹ̀ àti kọjá àlà ìkọlọ̀ kò ṣàlùwà. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الله أكبر الله أكبر الله أكبر